الحمد لله رب العالمين الحمد لله الذي جعل الوجوه من الطهارة وقال فيه أعوذ بالله من الشيطان الرجيم ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل في بعض كلامه لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعه بالإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن الوجوه من العبادات الشريفة في الإسلام ومن عظمة عبادة الوجوه أنها سبب لصحة الصلاة لأن الصلاة هي صلة بين العبد وبين ربه عز وجل عباد الله اعلموا أن للوجوه له فضائل وفوائد كثيرة أدى فسن ولو أباوا وباسو وبين وبالانو وبونيكه وبالوفة وبولوري وبالمتا ọ̀pẹ́ni fún ọlọ́run ọba ọba tó ṣe àlùwọ̀lá fọ́wà mùsùlùmí pé kọ́ máa jẹ́ ọ̀kan nínú ìmọ́tótó fún wa ọlọ́run bá ti lóhun ṣe nípa pé òun ṣe ìmọ́tótó yìí lẹ́ńtẹ́ fún òfin ní wá láwù ṣùgbọ́n tó ń fẹ́ fi ṣe fún wa náà ní pé ká lè bá máa fi mọ́ tónítóní ó sì lè bá pé ìtẹ̀ra lé wa lórí ó yá wà nínú àti ìpé yọ́ máa ti pẹ̀pọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹwùsàn ọlọ́run bá ní ṣe òjíṣẹ́ ọlọ́run bá sí ní ẹni tó yẹ kó sọ nínú kan náà rẹ̀

òun ló jẹ́ kí ìjọsìn tàbí ní sọ́lọ́wọ́n ọba péjọ kọ́lá láàáfíà ẹ̀ lè rẹ́ nìkankan nínú àwọn ọmọ bíbọ̀ pẹ̀lú tàbí àwọn tó ikú wọ́n sì nǹkan ìmì lẹ́yìn ọlọ́run tàbí ká sọ fáwọn tí wọ́n ṣe mùsùlùmí kí wọ́n jẹ́ nìkan tó ikú wọ́n ní ìmọ́ra kan táwọn ọmọ kó tó di pé wọ́n ṣe ìjọsìn kò sí àyàfi àwọn mùsùlùmí nìkan orí ọlọ́run bá fi ṣe fún wa àánú sí ọlọ́run bá fi ṣe fún wa ó sì ṣe wá ní ẹ̀sà láàrin àwa ọmọ èdè ènìyàn pàápàá jùlọ ó tó wájọ́ jẹ́ pé òun láàáṣe láti gbé ìrúgbó fọ́lọ́wọ́n ọba òun ló sì jẹ́ ìmọ́ tónítóní láàrin ẹrú sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba rẹ̀ àwọn tàjẹ́ òsàn ọlọ́run yálà ètò tó fojú rí

níbi gbogbo ìjọsìn wa lára rẹ̀ rí alákọ̀ọ́kọ́ sábàbí lọ́jẹ́ tọ́lọ́run bọ́ba lè kọ́lá máa fi ń nífẹ̀ẹ́ síyàn torí kọ́lọ́run bọ́ba lè kọ́lá sọ̀rọ̀ ìpé nọmba ìfipò tẹ̀wàdé wọ̀yọ̀ fipò ní mọ́tàtọ̀ ṣeré ọlọ́run bá lóhun nífẹ̀ẹ́ sí àwọn tó máa ronú kúwàdà òun sì nífẹ̀ẹ́ sí àwọn tó ikú wọn máa mọ́ kànga wọn máa ń mọ́ tónítóní sọ́dọ̀ ọlọ́run nígbà tí wọ́n bá dẹ́gbìn ẹlẹ́ẹ̀kejì sábàbí ni àlùwàlájẹ́ láti jẹ́ kéyàn wà lè jẹ́nà anábíyà muhammad sọ́lá sọ pé mọ́mí muslim yẹ tawàtọ̀ ya sọ́nà wòlò ahù kò ní sí musulmi kan tí ó fàdùwàlá tí ó ti ṣe àlùwàlẹ̀ dáadáa tó mọ̀ yẹ kó mọ̀ fàyí sọ́dún raka àtẹ́yì irú ẹni bí ọwà dìde yóò ti raka méjì mọ́ kò bèèrè nà lè hì mọ̀ àfi kọ́lì fi wájì tí ọwà jẹ́ nìkan tó yóò dojú kọ ìrun yìí yóò sì kọkàn ìdá wájába ti bá kò ní jẹ́ náà àyàfi ó ti di ọ̀rọ̀ yẹn láti wọ àlìjẹ́ náà ọ̀rọ̀ àdẹ́bíọ̀ Muhammad sallallahu alaihi wasallam ló jẹ́ ká mọ̀ pé alùwàlá sábàbí ló jẹ́ tí yíò fi rí àlìjẹ́ náà lọ́wọ́ báwọn lákanáà nẹ́bíọ̀ Muhammad sallallahu alaihi wasallam fún ọ̀rọ̀ ní pé dáadáa ثم يقول يوم أصبحت أشهد لا إله إلا الله وأن محمدا عبده ورسوله تصبلوا إلى أن قصروا على إلا فتحت أبواب الجنة الثمانية àyàfi kí wọ́n sín ẹnu ọ̀nà méjì ẹjọ́ tó gba àlùjànnà wọlé tí wọ́n sín kalẹ̀ fúró ń tọ̀wọ́ tó bá jọ́mù ìyàmà yàtọ̀ kòlòmínà yìí àṣà ìwé ẹni bẹ́ẹ̀ yọ́ gbàbí tó bá wù wọlé nínú méjì ẹjọ́ afá àmúsùn ló gbádé sílẹ̀ jáde bákanáà

èmi ò rí ń tó yẹ pé ń ṣe ọwá tó ń tó yẹ pé bóyá mo lè fi gbára mi nípò báyìí tó tayọ pé àlùwàlá mi ò ní já àyàfi kí n tún mi ṣe tí n bá sì tún mi ṣe ní àfi kí n fi kí ohun tó bá rọ̀ mí lọ́rùn nínú a òun gan ló ní láti jẹ́ òun gan ló ní láti àwọn olùmọ́sàlàyé yìí ó jẹ́ kó yí pé ó ṣeéṣe kí ànábì wa Muhammad sallallahu kọjẹ́ pé ńgbà tí ń sàlàyé nípa àlùwàlá ó jẹ́ oyé wa pé yóò jẹ́ sábàbí láti rí àlùjẹ́ náà ọlọ́run ọba wọ̀ bákan náà àlùwàlá ní ṣíṣe rọ́fún dàrọ̀jà ì máa ń gbé jùlọ fún yẹn ni ẹni tí bá máa mójútó àlùwàlá gẹ́gẹ́ bí ànábì Muhammad sa'adà sọ fún ọlọ́run hadith tó gbórígbé tí àfa àbórí ọba gbà ó ní bí ànábì Muhammad sa'adà sọ báyìí pé àlá àdúgbò kùmálà máa yẹ mú fún ọhún bí ilẹ̀ kọ̀tọ̀ ya ìjẹ́ wà tí ń tọ́ka fún yín ihun tó gbogbo wọ́n fi máa bá yín pa àwọn ẹ̀ṣẹ̀ yín rẹ́ kò yẹ́rù fáwọn bí i tẹrọ yà wọ́n sì máa fi gbé àjùlọ fún yín ẹ sì máa jẹ́ ní tí ó ti ga jùlọ láàrin àwọn ẹgbẹ́ yín àwọn tàbí sọ pé bẹ́ẹ̀ ya Rasulullah wọ́n sọ pé bẹ́ẹ̀ ni ìrìnsọ ọlọ́run sọ fún wa oríṣi ọlọ́run bá sọ pé ìsìbáwòlòwòlò alẹ́lẹ́mọ̀kàrin ẹ̀rí pé ẹ̀ ń tàlùwà dáradára ẹ̀ ń ṣe àlùwà lápò pé nígbà tí ọkàn bá kọ̀ láti ṣe àlùwàlá àwọn olùmọ́nípa láti máa káàrè òun náà ni ṣídẹ́sùlùkòrò dá nígbà tí òtútù bá mú tọ́kì òní fẹ́ sàlùwàlá ọ̀wá sí àlùwàlá yìí eléyìí lọ àdíṣì yìí làwọn olùmọ̀ mi fi tako kéèyàn fi omi gbóná sàlùwàlá ṣùgbọ́n tó jẹ́ pé ìdánimọ̀ kékeré àwọn olùmọ̀ wọ́n sàlàyé nípa kókò sùn nígbà tí ó sì bí nkẹta kò nínú omi tayọ pé ó gbé kó ní tútù ọ̀sọ̀ lè gbígbó lẹ́nà kò túmọ̀ sí pé bóyá èèyàn sàdọ̀ aládáadáa ṣùgbọ́n dípò tí èèyàn fi wá jẹ pé èèyàn wá ní sàdùwàlá yóò wá wò pé bóyá torí kó tútù mú yóò bá fi àlùwà lálẹ̀ ọ̀wá àtún ní jẹ́nìkẹ́ pé pé yóò mójútó ohun tí ẹ̀kún mójútó ànábì wa Muhammad sàádà sàn ti sọ pé ìsùbáàbù ni wòdó wà lálùmọ̀ dáárẹ̀ kéèyàn rájú sàdùwàlá lásìkò bàtọ́kà kọ́ nínú nǹkan tó yẹ pé máa ń gbé àjùlọ fún yẹn ni títí máa ń jẹ́ kí èèyàn orí àlùjẹ́ náà wọ̀ lórọ̀rùn ọ̀tá tí lọ́sọ̀dọ̀ kọ́ta ilẹ̀ ní mọ́tà ìjẹ́dẹ́ bákan náà kéèyàn pọ̀ lẹ́ni tí wọ́n máa gbéṣẹ̀ lọ sí mọ́sálásí bí máa ń fa kí èèyàn jẹ́ nìkan tí yóò jẹ́ àjùlọ fún yẹn lọ́dọ̀ ọlọ́run wọ́n ti lọ́rù sọ̀dá ti bàdà sọ̀dá bákan náà kéèyàn kí wọn kẹta kọ́ máa retí ìrùn mìíràn bí á ah, àlùwàlá ń bẹ lọ́dọ̀ lára mi àlùwàlá yìí mo sì fẹ́ fi kí ìrùn mìíràn tí ń bẹ̀lẹ́mìíà tí ń bẹ̀lẹ́mìíà ìmọ̀ nǹkan sábàbí kéèyàn ò fi rí àlùjẹ́ náwọ̀ ẹlẹ́ẹ̀kẹrin sábàbù fi lè wòrò dáadáa lè haúdì nàbí yìí sọ̀tọ̀ náà lè wòsànà alùwàlápà ń ṣe bá mùsùlùmí ṣe yìí òun ni sábàbí tí ó jẹ́ àmì fáwọn tó yẹ pé yọ àmì lọ́jẹ́

wàyínà inṣà allah bikum lahiqun pàtó sí àjọ àyíká oníwàdìtù annì kọ̀dẹ̀wà àìtù ìwánana ah ó sì wù mí kí n wà nínú ẹ̀ṣẹ́ pé yóò rí àwọn ọmọ ìyá wa àwọn tàbí bí ìpé yá Rasulullah ìyó sọ lọ́wọ́ bá ò lásìnà ikhwana táwọn èsì ọmọ ìyá rẹ ni kọlù alẹ́bí Muhammad sọ àwọn olùmọ́sàlà yìí nípa pé ǹjẹ́ ipò sàádé ó ju ipò ìjọmọ̀ ìyá lọ lẹ́bí àwọn Muhammad sàádà sọ̀sọ̀ ń jẹ́ ojú wọn pé ipò tí ó tún yàtọ̀ sípò àwọn tí ń wí sàádé mi lẹ́yìn ṣe ṣùgbọ́n àwọn ọmọ ìyá mi ti ń sọ yìí lẹ́yìn yá tó bá àwọn padà máa wá wà á na fàwọ́ tó hàn alẹ́lẹ́hàwò èmi gangan ní ṣáájú wọn débi àbàtà èyí tá ń pè ní àbàtà káwọ́sáàbù àbàtà yìí ti tájú wọn lébẹ̀ àwọn sàbí bẹ́ẹ̀ pé yóò ń tí ọlọ́run ọba kẹfà sáàrì kò mọ̀ ìyá àti bá àdáka nínú matic àmì wọn lọ́fẹ́ àwọn tó ikú wọn bá wá nínú àwọn ọmọlẹ́yìn rẹ bóò ló ni wọ́n ń ṣe tó sì kúrò lórílẹ̀ ayé lẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ dá wọn lẹ́kọ̀ọ́ yẹn tó gbé ìmọ̀ fún wọn yẹn kìyà tí ẹ lè ó ní pé ẹ̀wà rí ní tí arákùnrin kan tó bá ní ẹṣin tẹ́sí náà wá jẹ́ nìkan tẹ́ pé ó ní funfun lójú ó sì ní funfun lẹ́sẹ̀ àti ọwọ́ rẹ̀ olówó rẹ̀ wá ń wá kí ṣe ń gbà tó bá rí tí ò ní mọ̀ pé ẹṣin òun leléyìí ni ọlú bàlà àwọn sàbí sọ pé bẹ́ẹ̀ ni yọ́ mọ̀ qala fa innahum ya'tuna yawmal qiyamah rọ́mọ àwọn tẹ́ ní pé ìdámọ̀ yìí tó bò ní ṣe mọ̀ wọn wọ́n wà lọ́jọ́ gbéda lókè yáàmà òrùrànì lẹ́ni tó ṣe pé wọ́n ní funfun báláwú lójú mọ̀ àjàlí bákanáà wọ́n ní funfun báláwú ní ẹsẹ̀ àti apá nílẹ̀ ìwòdó látara àlùwàlá tí wọ́n ṣe ní o àwọn olùmọ̀ wọ́n tọwọ́ bọ̀ hadithi yìí wọ́n sì rí pé ha orí ńlá lọ́mà jẹ́ fáà mùsùlùmí àmì ńlá láti jẹ́ pé tó bá jẹ́ gbìdà lókè yáàmà anábì wa Muhammad sallallahu alaihi wasallam yóò dá mímọ̀ yóò dá wọn náà mà látara àlùwọ̀lá èṣe fáǹsì ni o wà á na fàrọ́ tó hùm alàlẹ́ hàù kódà èmi anábì gẹ́ ti sáájú wọn lóbi àgbàtà náà tí mà wá retí wọn ọ̀nà tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tí ó pàbá dáwà mà òun náà ni àlùwọ̀lá tàǹsì ààyè táàfin sálùwọ̀lá yìí yóò jẹ́ kí anábì wa Muhammad sallallahu alaihi wasallam kọjá àwọn olùmọ́ ní pé látara rẹ̀, ọlá lọ́jẹ́ oore lọ́jẹ́ fáwa mùsùlùmí ká máa ṣe àlùwàlá dáadáa pàápàá jùlọ eléyìí lọ inú àwọn ọ̀rọ̀ tí àwọn olùmọ́ mú pé táwọn bá ń kírun irú bẹ́ẹ̀ ni torí pé kírun jẹ́ nìkan tí ó sàlùwàlá àlùwàlá ní nígbà tí ó sì ní kírun kò ní sálùwàlá ìwé ẹni bẹ́ẹ̀ yọ wà bara rẹ̀ lọ́dọ̀ àwọn àbújáàlì yọ bara rẹ̀ lọ́dọ̀ àwọn fèrè yóò sì bara rẹ̀ lọ́dọ̀ àwọn ògùn àti ọya àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wa nígbà tọ́lọ́run bá ní pé ká mójútó àlùwàlá dáadáa láti rí àlùjànnà wọ̀ nírọ̀rùn ẹlẹ́ẹ̀karùn-ún tẹ̀síwé lọ́kọ́tọ́ ọ̀yà àlùwàlá tá ń ṣe wọ́n máa máa fi ń pa ìṣẹ̀rẹ́ fún wa ní àwọn ìṣẹ̀pá bá ṣe ànábì Muhammadu Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ìwà nínú àdísì kẹtọ́gbọ́n gẹ́gẹ́ ipé ń gbà ti ẹrú tọ́bá sálùwàlá tó di pé fọ ọwọ́ rẹ̀ gbogbo ohun tó fi ọwọ́ yìí iná ẹni ẹ̀ṣẹ̀ máa jábọ́ kó bẹ́ẹ̀ ń lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni máa jábọ́ kó

ọwọ́ agbalẹ̀ kan lọ́nà àwọn ilé ọlọ́run tá ń pè ní masjid ìyẹ́kùn lọ fàrí ìdọ̀tẹ̀mí fara ìdílà láti lè jẹ́ pé kí wọ́n bá pé ìwọ̀ kan ọ̀rẹ́ ẹ̀yẹn tán àwọn ọ̀rẹ́ ẹ̀yẹn ọlọ́run tá ń pè ní àṣọ́lá ní àwọn wákàtí márùn-ún tá ń kí yọ́ ma gbé kejì wọ́n ma fi jẹ́nìkẹ́ tí wọ́n ma fi gbé wọ́n ma fi gbé ga lọ́dọ̀ ọlọ́run ilé ìlú jẹ́ mọ̀ pé àti wọ́n fi pàwà pa ẹ̀fẹ́ wa rẹ́ nígbà tí a bá jẹ́nìkẹ́ ti pé à ń ṣe àlùwọ̀lá bákan náà àdísà fa Osman èyí tó sọ nípa bí ànábì Muhammad sallallahu alaihi wasallam sálùwàlá tó fi ọ̀kan náà àwọn tó jẹ́ àwọn ẹrú ẹ̀ tó ti di mùsùlùmí wípé bá ń gbómi tó ti sàlùwàlá tọ́wá sálò àlátá tọ́wá nípa nàbí wa Muhammad sallallahu alaihi wasallam lọ́sàlà lágbóhun ti ṣe yìí nígbà tó wùn náà ṣe tán sọ pé máa ń tàwátò ànẹ́wà ojú ìhì àádá ẹni yóò tọ́ bá sálò àlábẹ́mí ànẹ́bí ti ṣe yìí sún mọ̀sọ́dà wà kàtẹ́yìn lẹ́yìn ni wá fi àlùwàlá ìkẹ́ráká méjì láàyò hadithu fi hìmà násà òwe tó ti àlùwàlá ìmá ń jẹ́ nǹkan tó ṣe pé wọ́n a máa fi gbé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn ṣẹ̀ wọ́n a máa fi gbé kó fún yẹn ni o bákan náà tó wá díjọ́ gbé dàrú kì yáàmà yóò máa jẹ́ ìmọ́lẹ̀ fún yàn àwọn àyè tá ń sàlùwàlá yìí ìmọ́lẹ̀ ni wọ́n máa jẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé tábìlógó lè hílíyà tó mínà ní mọ̀mìnì ayé tó yẹ gbogbo lè wọ́n lò

ó tún sí ẹsẹ̀ rẹ̀ dé ojúgun ó tún sí ẹsẹ̀ òsì dé ojúgun ọ̀kan náà ọmọ kéwù rẹ̀ wá rí pé rẹ̀ àbúrò rẹ̀ rọ́ yọ́lù ọláwọ́lá wá sí ìmọ̀pẹ́ wà ń bí ìmọ̀pọ̀ wà ń bí ni ó ṣùgbọ́n mọ̀ gbọ́ tí a nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam tó sàlàyé nípa pé tó bá díjẹ́ ògbèlọ̀ kìyàmà ẹni yóò tó bá fẹ́ jẹ́ jẹ́ bí ààyè àlùwàlá rẹ̀ ibi tí ó máa dáadáa ó sí àlùwàlá rẹ̀ ó kùn débi àwọn àyè ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ torígbà níbi wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ ọ̀rọ̀ yìí fún àfáà àbúrò rẹ̀ rà ṣùgbọ́n gbàtà àfáà àbúrò rẹ̀ rí pé ó ya pa síbà tí wọ́n sàlùwàlá ó jẹ́ ó jẹ́ pé ó fi jẹ́ nìkan tó kọ́ lọ àyè míì láti lọ sí bẹ́ẹ̀ ó jẹ́ kí àwọn olùmọ̀ tí wọ́n sàlàyé fún wa pé àlògórọ̀ tí ń bẹ́ẹ̀ bí àdísì òun náà ni ojú wa tá ń pa níbi àlùwàlá bí ó sì máa tan ìmọ́lẹ̀ funfun

ihun tó ń lọ́lá jù náà àwọn sẹ́yìn tẹ́ǹsí náà ni wọn ìtumọ̀ rẹ̀ náà ni pé tí mo bí ti kú nínú iṣẹ́ wa àti bí káni gbogbo nǹkan ló kú nínú ìjọsìn ó ń sọ lọ́nà pé wà lẹ́mù anna afdala amalikum as-salah ẹ lọ mọ̀ pé ìtọ́ lóore jù nínú sẹ́tẹ̀ǹsì sọ́dọ̀ ọlọ́run ìrun kíkí ni o wà láyò ha fàtà adaliwodo illa mu'min ẹnì kí òní máa sọ àlùwàlá rẹ̀ pé ah, tó ti jákin lọ tún mi ṣe àfikún tọ̀wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo àfikúntọ̀ wọn jẹ́ olùgbàgbọ́ òdodo eléyìí ló já mọ̀ pé tí ẹ̀ bá fẹ́ jẹ́ pé ó bá rẹ̀ kóhun fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo kó máa sọ àlùwàlá rẹ̀ dáadáa kó máa jáde wà láwọn ọjà tó bá ti já kó máa sọ tó bá ti já kó máa sọ ìyẹn ni pé kó máa tún àlùwàlá yẹn ṣe ní gbogbo ìgbà àfáà ní mọ̀ọ́já ló gbé àdìsí lẹ̀ gẹ́gẹ́ bá nẹbí wa Muhammad sọ fún wa pé àtòhó sátòwìlì ìmà ìmà mọ́ra ìlàjì ìgbàgbọ́ ni torí pé ọrọ̀ fẹ́lómi kọwọ mọ́sálásí láì ìdálúwàlá tàbọ́rọ̀ kẹlómi ọjọ́ nìkan tó gbówó mọ́sálásí ìgbẹ́sì hàndì ọ̀tàábà ọkẹ̀jẹ́ nìkan tó ikọ́ fẹ́sàlùwàlá lè lásán ni tòun náà bá jẹ́ nìkan tó bá wọn kírun àbí ọrọ̀ ó ń tọ̀wọ́n ní jẹ́nẹ́bà lá ọlọ́lọ́mọ jẹ́nẹ́bà ti ń bẹ láàrẹ̀ ọkẹ̀jẹ́ nìkan tó sàlùwàlá lè ní òun náà bá bọ́ sí mọ́sálásí lòun náà bá ń bá wọn kírun tó jẹ́ kí ànábí wa Muhammad sallá sọ pé àtòhó ṣàtòrò ìmá ẹ̀rí ìmá mọ́ra yẹn ìlàjì ìgbàgbọ́ ni torí pé nǹkan tó pamọ́ ni láti jẹ́ pé kámọ̀ pé sẹ́ni yìí lálù àlá àbí ọ̀lálù àlá tó wà ní mọ́tótó àbí ọ̀wà ní mọ́tótó pàápàá jùlọ tí yẹn bá ń kírun lọ tó wá di ó só fẹ́ẹ́rẹ́fẹ́ irú ẹni bẹ́ẹ̀ ṣé yọ́ ìgbàgbọ́ iná ni ó ti rú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó bá ti gbọ́ ma bá gbọ́ yọ máa kí òun lọ́bẹ̀ ẹ̀lẹ́ ó jẹ́ kánẹ́bí Muhammad sallallahu alaihi wasallam pé àtòhó ṣàtòrò iman ẹ̀rí máa mọ́ra ìlàjì ìgbàgbọ́ lọ́jẹ́ àwọn tá a ọba àwọn àyè kan wá wà tó ṣe pé wọ́n ọ̀rẹ́ èèyàn ní ń dẹ sọ̀rọ̀ ìjọba nìkan tó yẹ pé a sàlùwàlá òun nìkan ni gbogbo mùsùlùmí panupọ̀ lé lórí pátápátá ọ̀rọ̀ kejì tí wọ́n mú wá ẹnu òkò sí lọ́dọ̀ àwọn olùmọ̀ òun náà sì ni inda tọ̀wáfù bil baytillah nígbà tá a bá fẹ́ tọ̀wáfù lé ọlọ́run sọ́rọ̀ èèyàn ní ká lálùwàlá àbí sọ́rọ̀ èèyàn o ọ̀rọ̀ èèyàn ní ká lálùwàlá tá a bá fẹ́ tọ̀wáfù lé náà sì la mójútó ṣùgbọ́n àwọn olùmọ̀mí tí wọ́n ní pé ọ̀pọ̀ sí fún ọ̀rẹ́ yẹn tán ìpé àpá ah, ah, ó yẹ káàrí ló jẹ́ ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn tí wọ́n bá nẹ́bí tọ̀wáàfù tí wọ́n tọ̀wáàfù lẹ́yìn rẹ̀ pàápàá jùlọ ní Hajjatul Wada ó yẹ káàrẹ́ nìkan tálùwà láàrẹ̀ ọjà àwárí pé ń gbàlùwà láàrẹ̀ já ọwọ́ abọ́ tàọ́lọ̀ tálùwà lámìí tàbótì ẹ̀wà bí jẹ́ pé bèèrè wá wáyé lórí ẹ̀pẹ̀tò tálùwà lábá wá já bóò láti ṣe èrè ń ṣe Ọlọ́run tó sì jẹ́kọ́ dá wa lójú pé àkó lè jẹ́ pé gbogbo wọn ni wọ́n lálùwàlá ààrẹ ni tí ọ̀ lálùwàlá nú wọn ó jẹ́ káwọn àkóòlù mọ̀ mí sọ pé ọ̀pọ̀ sípò ọ̀rẹ́ ẹ̀yẹ̀ tán bíi ti sọ̀lá ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ èké ní kejì rẹ̀ ká mójútó dáadáa nígbà tá a bá fẹ́ kírun àti gbàtà bá fẹ́ tọ̀ wá kárí pa ní àlùwàlá tó pé pérépéré ìdílé ìlà ṣùgbọ́n lẹ́yìn àwọn méjèèjì tá a sọ yìí gbogbo àwọn yòókù ní ń bá fẹ́ bẹ̀rẹ̀ o ọ̀dà tọ́lọ́mbá ní alálùwàlá kì ṣe túláàsì inda zikiri láyé ta'ala tàbá fẹ́ ṣe rántí ọlọ́run wọ́n fẹ́ jẹ́ ká sàlùwàlá kìí ṣe tú láti fún wa inda náà tàbá fẹ́ sùn wọ́n fẹ́ jẹ́ sàlùwàlá kìí ṣe tú láti fún wa torí pé ànábì muhammad sallallahu alaihi wa sallam oní ìdá àtẹ́ta màtìjá aka fatawadọ òdó àtàlì sọ́lá nígbà tó bá mú ibùsùn rẹ tó fẹ́ lọ sùn sàlùwàlá lálùwàlá tó yẹ pé èèyàn máa ń ṣe tí èèyàn bá fẹ́ kírun lẹ́yìn bàbá bá sọ̀rọ̀ àrátà níbi wá sọ pé ni nígbà tá bá fẹ́ sùn ká ṣàlùwàlá ṣùgbọ́n kì í ṣe nàmbà tó láti ò nàmbà fẹ́ bẹ́ẹ̀ ni bákan náà èlè jónà ìdá àwádà akílò awi ṣúrúbi awi náwó awi mọ̀ àwádà kìlì jìmá ẹni tó ní jẹ́nẹ́bàlá tọ́wọ́ jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó ṣe ní jẹ́nàbàlá yìí ó fẹ́ jẹun tàbó fẹ́ mú nǹkan tàbó fẹ́ sùn kò fẹ́ jẹ́ pé fún wọn sí ìwẹ̀ lásìkò ọgbà náà wọ́n fẹ́ jẹ́ kó sàlùwàlá kéèsè túláàsì ṣùgbọ́n nù súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́wà bákan náà tó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tàbẹ́lẹ́ẹ̀kẹta tàbẹ́lẹ́ẹ̀kẹrin tàbẹ́lẹ́ẹ̀karùn wọ́n fẹ́ jọ máa sàlùwàlá láàrin rẹ̀ wọ́n ní pé ìyàwó àìsàn sàlàyé pé káánà Ànábì sallallahu alaihi wasallam ó sọ láwọn bá jẹ́ nìkan tó pé ìdà káánà jónúbán tọ́ba ní jẹ́nàbàlá fàràdà ya àkùlá àwòyàná tọ́wá fẹ́ jẹun tàbọ́ fẹ́ sùn yọ́sàtàwàdọ́à lòdó àhúlísọ́lá yọ́sàlùwàlá ní àlùwàlá tí máa ń ṣe tí ẹ̀bá fẹ́ kéhùn yọ́sàlùwàlá bẹ́ẹ̀ nínú súnà anábíà muhammad sallallahu alaihi wasallam lọ́wà tàbá ṣe àfikọ́sà anábíà muhammad sallallahu alaihi wasallam ni nínú àwọn súnà tó yẹ pé tàbá ní

foto tó bọ́ sọ́dọ̀ mi yóò tún wẹ̀ kó tó bọ́ sọ́dọ̀ yóò tún wẹ̀ yóò tún wẹ̀ fi ṣe fún àwọn mẹ́tẹ̀ẹ̀sán àwọn olùmọ́mú látara mọ̀ yìí pé tábára ẹni tóun náà lágbára bẹ́ẹ̀ tí ọ̀wá lè jẹ́ nìkan tí wẹ̀ ọ sàlùwàlá nínú súnà mẹ́lẹ́wà Muhammad sallallahu alaihi wasallam lọ́wà pé wọ́n bí nípa pé tí a bá ní ìyàwó kan ipò ẹ̀mí fún yàn

àbí ọ̀pọ̀ pin tí ẹ̀ bá ti níbù káàtà sí nígbà tó bá wá pin pátápátá òun náà ní gbọ́dọ̀ tayọ ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́rin kò tayọ ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́rin eléyìí lọ́fà tí ikú tá a bá gbọ́ nípa àwọn hadisi yìí pé nígbà tí ẹ̀ bá jẹ́ nìkan tí epo súnmọ́ ìyàwó rẹ̀ lákọ́kọ́ ọfẹ́ dọ́dọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì ọ̀dà wa Muhammad sallallahu alaihi lọ́wà bákan gbogbo àwọn ìwẹ̀ súnà tàbí ìwẹ̀ ọ̀ranyàn èyí tá a máa ń wẹ̀ yẹn wọ́n fẹ́ jẹ́ ká sàlùwàlá ń bẹ̀ òun ní èsè nọ́mbà túláàsì wọ́n fẹ́ jẹ́ ká a lè máa wo pé à sígbìn bá rẹ̀ yìí ni ó jẹ́ káwọn àfọ́ sàlàyé wọ́n tẹnu bọ̀ ọ́ wọ́n fi sàlàyé pé gbogbo ìwẹ̀ tá a máa ń wẹ̀ yẹn pátá ìwẹ̀ jẹ́nẹ́bà ni o ìwẹ̀pa afẹ́wẹ̀ òkú ní o ìwẹ̀pa afẹ́ gbogbo àwọn ọ̀wẹ̀ yìí ìwẹ̀ nìfàt ìwẹ̀ haidọ̀ gbogbo ẹ̀ pátá iná ẹ̀ lọ́jẹ́ pé ká fi àlùwà láti nínú súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ́wà kìí ṣe nọmba túláàsì ní ìwà àlùwà láyìí ṣùgbọ́n o torí pé aya koran tó wá lórí rẹ̀ ó jẹ́ káwọn olùmọ̀ sọ̀rọ̀ nípa pé ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ nípa pé yín bá ní haru ẹ̀mọ́ra ń pé ìmọ́ra yìí òun náà ní tá a bá ti wẹ̀wẹ̀ gúúsùlù yìí tálù àlọ́ òsì ń bẹ̀ òun nìkan lọ́tọ́ pa sì lè sọpa lè fi kírun bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn yòókù àtó bẹ́ẹ̀ àfikásẹ̀ sàlùwàlá míì nígbà tá a bá ti sàlùwàlá láàrin ìwẹ̀ yìí tó fi wá làwọn olùmọ̀ fi kọ́ wa pé gbogbo òwẹ̀ yìí ká máa sàlùwà láká tó ti di pé àwẹ̀ wọ́n kó lè bàa jẹ́ pé á láǹfààní pé látara àwẹ̀ yìí lálọ́ fi kírun bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àlejò wa Muhammad sallallahu alaihi wasallam ti máa ń ṣe bákan náà tajdidul wudu li kulli salah ọ̀sẹ̀tọ̀ mọ lálùwàlá ìrun mi túdé mo tún lọ tọ́lù ọ̀lá mi ṣe àlùwàlá ń bẹ lára mi mo tún lọ tọ́lù ọ̀lá mi ṣe àlùwàlá ń bẹ lára mi mo tún lọ tọ́lù ọ̀lá mi ṣe òsùn tó burú ń bẹ̀ lè àdísí bóra ìdákọ̀ àfá àbòrẹ́dá sọ pé káánà nàbí sọ́lá ọ̀sán yẹta wájú àyíta kú lè sọ́lá ó ń sọ ọlọ́run bá gbogbo ohun kọ̀ọ̀kan tó wá fẹ́ kí ọ sọ̀lọ̀ àlábẹ̀rẹ̀ o pàlámọ̀ káánà yọmọlẹ̀ pàtì ṣùgbọ́n pà tó di eh, yọmọlẹ̀ pàtì tí wọ́n sì fẹ́ pàtì mọ́kà tàwádọ̀ á wà mọ́sàálà kú fẹ́ ìdí ọ sọ̀lọ̀ ọ̀la ó sì fomi pa kúfù rẹ̀ méjèèjì wọ̀sọ́lá sọ̀lá wá ìrùlú ìwà èdè ó sì kí gbogbo àwọn ìrun wákàtí márààrún yìí pẹ̀lú àlùwalẹ̀ ọ̀kẹ́ ṣoṣo pẹ̀lú àlọ́ aláìsẹ̀ ṣoṣo àfẹ́nà àwọn sàádé èèyàn afá ọmọ bó kàtọ́ ó bèèrè láwọn ẹbí Muhammad afẹ́rẹ́ oúnjẹ ọlọ́run a ewó láàṣẹ yìí alùwà alákẹ́ òfin kí wákàtí márààrún ó ọlọ́run bá ní pé mo ṣe kẹ́ẹ̀dẹ̀ fi sunna sunna lòun náà lè ṣe bẹ́ẹ̀ alùwà alẹ́yọká téèyàn fi kírun àṣùbà àdóòrò ṣùgbọ́n inú síṣẹ́ ànẹ́bí òun náà ni pé yẹta wá tán á ń dàkó lè sọ̀lá gbogbo ohun kọ̀ọ̀kan tó bá fẹ́ kí báyìí yọ sálò àlá ìtumọ̀ náà tó kò túmọ̀ sí pé èèyàn dálò àlálà Muhammad sọ́lọ́lá àlùsàn lọ́wà alèwòdó kúlà máa hádàfà náà kìr káyọ̀ máa sálò àlá gbogbo bá ti dẹ́gbin eléyọ̀ bá wà ọ̀run lọ́wọ́ àsìkò ṣùgbọ́n mo bá só lẹ́yìn ìgbà tí mo lálùwà lálá mo bá lọ sọ́lù ọ̀lá mi àsìkò wọn tútù tó mo tún só tàbí mo tọ́lẹ̀ mo tún lọ sọ́lù ọ̀lá mi eléyìí sí sí èyí táwọn sàábí ànábì Muhammad sọ́lá musamma sí nínú ẹgbẹ́ ìfọ́n tàbí sọ̀rọ̀ ìbánẹ̀ fáwọn náà mọ̀ níbi láàrín gẹ́gẹ́ bí wọ́n ti sọ láti sàlàyé níbi ọ̀rọ̀ wa níbẹ̀rẹ̀ wa Malik wọ́n béèrè lọ́wọ́ Imam Malik ó béèrè lọ́wọ́ ẹ̀nà bá béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé béèrè tó fẹ́ béèrè lọ́wọ́ mi ṣé béèrè lásán ni àbọ̀fẹ́ béèrè ní ọfẹ́ kọ́ nípa àdísà níbi wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní sọwọ́ ikú ní òun fẹ́ kọ́ nípa àdísà Imam Malik ò ní ti sọ̀rọ̀ tí tó fi wọ balùwẹ̀ lọ tí ó sì lọ wẹ̀ gẹ́gẹ́ yóò ní àlùwọ̀ lánú kó tó di pé yóò ní àhán ọya kílẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ kílẹ̀ fẹ́ sọ kódà wọ́n nínú ṣe díẹ̀ òun ni pé yọ́ wa tó lọ òwe láwà ní láti lè pé wọ́n fẹ́ béèrè àdísì àlẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà nígbà tí èèyàn bá ni a lè sàlùwàlá lẹ́yìn bàtà bí tán ó ń sọ ọlọ́run wọ́n pa ọlọ́dọ̀ mi ìdáhùn náà bí tọ́lẹ́há ìdáná àrífọ́lá olóhun orí àbídọ̀dá ìsàlà ikú ń sọ ọlọ́run ọba tó bá jẹ́ nìkan tó bí báyìí a sì sàlùwọ̀lá olóhun rẹ̀ lẹ́bí tẹ́ pé ó bí bíbí tó bí kò jẹ́ ó gbàwẹ̀ tí ń gbà lọ́mọ ó sín rẹ̀ lẹ́nu ó sì sàlùwọ̀lá àfáwa mẹ̀dánibónà àbítọ́lá ìwá ni pé fàlàfíìtù sàùbẹ́n mọ́ wá pàdé sàùbẹ́n ìyẹn náà sàábé òun wá bí òun pàdé rẹ̀ ní mọ́sánásí ní mú dàmẹ́stọ̀ òun wá bèèrè òun sọ nípa àdísì tí àbúdàdá sọ yìí àfọ́ àwọn sàọ̀bá wá ní pé sọ́dá kọ́ òdodo ni àbúdàdá sọ anẹ́sọ̀bá tó ni mo já omi àlùwàlá ni mo dà sí ọwọ́ wa Muhammad sallallahu alaihi wasallam látara bẹ́ẹ̀ àwọn olùmọ̀ ní pé nínú súnnà òun náà ni pé téèyàn bá bí èyí kó ṣe pé kó sàlùwàlá lẹ́yìn lára súnnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn tàwa mú wáyìí súnnà ni wọ́n lẹ́yìn ẹyọ̀kan àbí méjì ta sọ yẹ tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀yàn ìntàsọ́lá ọ̀rẹ́ ẹ̀yàn ní káfàlùwàlá gbogbo ẹni yóò tí ọ̀bẹ́ ṣe sàlọ̀ láti ń kírun èrè ìpani ń ṣe ohun bákaná ìntàsọ́wà al-afdal annakuna adalwodo èyí gbọ́ta jù náà ni pé ká wà ní àlùwàlá a lè bá fi gbé àwíjàre tàbí atótónu tí ń bẹ̀lọ́dọ̀ àwọn àpá àkáwulẹ̀ gbé kó kásàlù àlálọ́dá ju pé ká máa jẹ́ pé a máa tọ̀ wá fún láì lálù àlálọ́ káfíde jáde kó níbi fàǹfàǹ ó lè máa lẹ́yìn méjèèjì gbogbo àwọn àyè yòókù tí wọ́n máa ń sàlù àlá ń bẹ̀ nàìjíríà fẹ́ bẹ́ẹ̀ ni ò tá a bá ṣe àgbàládá tó pọ̀ lọ́dọ̀ tó ń jẹ́ pé orí tó pọ̀ ń bẹ̀ẹ́ àkọsọ̀dé ẹ̀kọ́ níbẹ̀ àkúrọ̀kọ́ lè hàn dá ìṣẹ́kùnlá الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدعوكم الله أبا أتكلم جماعة نبي محمد صلى الله عليه وسلم ìjẹ́ ìjẹ́ ìgbọ́lọ̀ bá ara lẹ́ àwọn sàádẹ́ rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ tó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí a ohun tó gbé wa lọ́bẹ̀ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lárí pé wọn ọ̀mọ̀lùwà láti lónìí ṣùgbọ́n wọ́n tí àyè yóò lè gbà mí láyè láti jẹ́ pé ká máa tẹ̀sẹ̀ máa sọ pé bá ti sálù ọ̀lá nì tàbí ká sọ pé kò ní ìdíkásẹ̀ máa tó ni àníyàn tiẹ̀ tó fi kọ́ wọn lálùwàlá òun náà ni àjẹ́ ìgbóná yóò sọ àlùwàlá rẹ̀ já ó sì mọ̀ pé tó ń bá ìrọ̀ sálù ọlá àwọn èrò tún gbé òun lórí látara bó ṣe burú tó ó ní wọ́n bó ń bomi ó sì fọ́ wọn níbi wọ́n ti sálù ọlá lórí mímbà rí báyìí náà lẹ́yìn pàtó wá ṣe tán lọ́sẹ̀ ìgbéyé wọn pé àlù ọlá mi lọ́já ṣùgbọ́n mo gbé Muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n bó ń gbómi ó sì bẹ̀rẹ̀ sí sọ bí wọ́n ti máa ń sọ̀rọ̀ àlá lóríkẹ́ kọ̀ọ̀kan lóríkẹ́ kọ̀ọ̀kan lóríkẹ́ kọ̀ọ̀kan ṣùgbọ́n eléyìí yóò jẹ́ pé yóò jẹ́ so lórí tẹlẹ́mù pẹ́nu kọ̀ọ̀kan wa ká sọ àlùwàlá sọ àwọn tí ń bẹ nítòsí wa bó wọn ti máa ń sọ̀rọ̀ àlá pàápàá bó ti yẹ kí wọ́n pa ojú wọ́n pa ojú bẹ́ẹ̀ torí pé pípa ojú wa láti ẹ̀gbẹ́ etí ọ̀tún sí ẹ̀gbẹ́ etí òsì omi gbọ́dọ̀ débẹ̀ láti ibi tí irú ti wù lókè orí débi ìsàlẹ̀ àgbọ̀n omi gbọ́dọ̀ débẹ̀ ṣùgbọ́n látara ìjáàbù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn fi máa ń lò wọ́n fẹ́ ọ̀rà pa iwájú ojú lásán ilé wọn fẹ́ ọ̀rà pa kájẹ́ nìkan tí ipá mójútó lè fún wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tàbá ní lọ́jọ́ tí wọ́n já wọn àti wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa àwọn ọmọ wa lóbìnrin kódà tẹ mọ́ àwọn màmá wa ẹjá kèsì wọn bí wọ́n ti ń sálùwàlá bẹ́ẹ̀ náà wàhálà àwọn ọkùnrin orí àti máa ń gbọ́ tó ṣe pé àwọn ọmọ ọmọ ànẹ́bíà Muhammad sallallahu alaihi ni wọ́n máa rí bàbá kẹsí bàbá yọ màlúwà láti ṣùgbọ́n wọ́n wò pé bò láti ṣe káwọn wá lọ bá Muhammad sallallahu alaihi wasallam ó sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ pọ̀ wọ́n àwọn méjèèjì wá lọ́dọ̀ bàbá ìpé rẹ̀ bàbá a máa ń jiyàn nípa talọ́màlùwà láti náà méjèèjì ni Hassan àti Hussein ẹnìkanú wọn ọwá sàlùwà ládáadáa ó ti ẹgbẹ́ yóò ṣe ẹnìkejì wá sàlùwà lábí bàbá yẹn ṣe ṣe gẹ́lẹ́ ah! lójú ẹsẹ̀ bàbá ní pé ah ẹ̀yin ọmọ ìmọ̀ tí mọ́ tẹ́ fẹ́ ṣe ẹsẹ̀ kọ́ mi lálùwà lánìí ọwá sàdọ́ àfún wọn èmi àti láti tipẹ́tipẹ́ náà ni láti máa rá wọn tí ó màlùwà láàáṣe kìí ṣe nǹkan ti jú ẹlòmí ń bẹ tí ó màlùwà láàáṣe bí ìyànwẹ́ ètè sàlùwà láàpọ̀ ti ẹbó ṣe gbogbo tí bá mọ́lé lórí irọ́ lásán ni o ó fi jẹ́ pé a ara wa lálùwà lábò láti sàlùwà lá ọgọ́rọ̀ ní ọmàlùwà láàáṣe títí fi ń kírun bẹ́ẹ̀ ó lè kéré lójú wọ́wọ́ ìdánlọ́rí àmì a lè fojú tó kéré wò ṣùgbọ́n òun láàmà ọmọ ogbò ìjọsìn lé lórí tánúwà láyàn bí tí é dá gbogbo ohun tàfẹ́ mọ́ lé lórí náà tó jẹ́ sọ́lá òun ní Muhammad sallallahu alaihi wasallam nípa pékè èèyàn má ti gìgísẹ̀ látá ó ń sọ ọlọ́run bá ní pé wailun lil aqabi minan nar ìgbéjìnà sí kí ọlọ́run ọba kọ́ máa bá gbogbo ẹni tó yẹ pé níbi gìgísẹ̀ ẹsẹ̀ rẹ̀ omi ò débẹ̀ta ẹwà wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣe gan máa ń sálọ àlá tó yẹ fẹ́ máa gbé kìkì sẹ́wọ̀n gbogbo ọgbà ní ọ̀sán falala lóbi òní débẹ̀ àwọn àdìsí yìí báyìí ní zajir ànábi fi ń dẹ́rù bà wá ká lè bá àmójútó àlùwàlá dáadáa ká lè bá àmójútó àlùwàlá dáadáa látara bẹ́ẹ̀ agbọ́dọ̀ máa sọ àwọn tẹ́ ìpín wọ́n ń sàlùwàlá lẹ́gbẹ̀ẹ́ wa tẹ́ni yí màlùwàlá ti àbí ọmọ àlùwàlá ti tí ọba màlùwàlá ti kápọ̀ tó rí rẹ̀ ní ọlọ́mọ òun lé lórí eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn sàlàfù wọn a máa mójútó lọ́tún lósì táwọn yẹn bá ń sàlọ̀ alẹ́gbẹ̀ẹ́ wọn ọgọ́rọ̀ ọmọ pé táà bá ń sàlọ̀ aláapá a máa ń gbé látọmọ níka ni láti bí ọmọ ọwọ́ lọ́pọ̀lọpọ̀ tí máa ń gbé àlù aláapá a máa ń gbé láti bí ọmọ níka iná láti máa ń gbàlù aláwa tàbá fẹ́ sàlọ̀ lọ́wọ́ ọ̀tún láti bí kátó wá sọ pé ta bá wá ẹ̀rọ ha hadith wal haraj ọ̀pọ̀lọpọ̀ ohun ẹlòmíì ni ọ̀dá rárá ṣùgbọ́n kèsí kan tí wá sí ní àwọn obìnrin lágbègbè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn wa látara pé wọ́n lo jẹ̀lbáà irun a yẹn pé tán rẹ̀ sọ́lọ́wọ́ ọkọ̀rọ̀ láti inú wọ́n ti sàlọ́wọ́ àwọn bí wọ́n lọ rùkú láti inú wọ́n ti tẹ́ bí wọ́n lọ gbogbo bí wọ́n bá gbé ọwọ́ sókè báyìí láti inú náà ti máa gbọ́wọ́ tó sì jẹ́ pé lẹ́yìn sọ́fílẹ̀ ìsìlámù ti ṣe kò sínú ìsìlámù rárá o ọkàwọ́ rẹ̀ síta afẹ́rí kan káwọ́ rẹ̀ síta ẹlòmí tí ọba káwọ́ sí gbáyà lọ́dọ̀ àwọn obìnrin láti inú náà ló ti káwọ́ sáyà kò sí wọ́n jọ o ọkàwọ́ rẹ̀ síta ìta ìjáàbù rẹ̀ ló ti káwọ́ síbẹ̀ lójó pé inú ṣẹ̀rí ẹ́ islam tú ọlẹ̀ nípa pé ojú rẹ àti ọwọ́ rẹ ọlọ́run bá fẹ́ jẹ́ ọmọ ahẹ̀ lórí irun ìwọ bá jẹ́ pé òun po méjèèjì yìí tẹ́lẹ̀ tó bá wà níbi tí ó sọ́kùnrin míì ọláǹfààní kò túlẹ̀ kódà kò túlẹ̀ làwọn olùmọ́lọ́dá ṣùgbọ́n bá wà táwọn ọkùnrin míì bá wà tó yàtọ̀ sọ́kọ po méjèèjì yìí náà ṣùgbọ́n gbogbo bá àwọn ọwà ni ọwà tọ́bá ń sẹ lọ́wọ́ ọkùnwà ìta àjábù náà ló ti máa tẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀n àwọn obìnrin inú ìjábù wọn ti máa ṣe o ká mójútó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwọ̀n àwọn obìnrin yìí kọlọ̀bọ̀bà lẹ́kẹ̀ lágbọ́bà mójútó ìwọ̀n tiwa náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn obìnrin yìí náà bákan náà ìjọ sojú ẹ̀rí pé wọ́n dáwọ́lẹ̀ wọ́n gbé ìgbọ́lulẹ̀ bí ìtajà ni eléyìí lè ṣe titun àwọn tó ti ṣe náà lójú ayé ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ti ó sọ ọlọ́run bá sì kọ̀ o ẹ̀mí máa dàgbọ́n lẹ̀ báyìí gẹ́gẹ́ bá jáse máa ń ṣe tí pé ni tí ó fi máa mí ẹlẹ́hẹ́lẹ́hẹ́lẹ́ gbogbo àwọn ẹgbẹ́ àbìjà ni wọ́n máa sábà ṣe bẹ́ẹ̀ wọ́n dàgbọ́n lulẹ̀ ni ọmọ níka wa àtẹ́lẹwọ́ wa iná wọn fẹ́ jẹ́ ọkẹlẹ̀ tó sì dojúkọ kíblà àtẹ́lẹwọ́ wa ni wọ́n fẹ́ jẹ́ ọkẹlẹ̀ tó sì dojúkọ kíblà kìí ṣe bá kà á síbẹ̀ tìgbọ́n tìgbọ́n ká bákanáà níbi ọ̀rọ̀ àlùwàlá ọgọ́rọ̀ lónìí ló jẹ́ pé tọ́bá sí sàlùwàlá tán yóò fomi sẹ́nu yóò tawó òkè ni ní ọmọ ìṣẹ́ ṣẹ́dọ̀ láìlá ìlọ́lọ́wọ́ rẹ̀ àádìí bídì àdádálẹ̀ ni ó àdìbánu tíra kẹta kódà àwọn bí wọ́n ti rí gan bóyá tẹnudẹnu àtọwọ́dọ́wọ́ àtojúrí táwọn bàbá wa wọn ya wá ti ṣe lọ ó jẹ́ káwọn bí ó jogun rẹ̀ lọ́dọ̀ wọn pé tí wọ́n bẹ́ dé sàlùwàlá tán wọ́n fomi lẹ́nu wọ́n fi náwó òkè àdádálẹ̀ ni o àìṣe bẹ́ẹ̀

ọmọ ọ̀tọ̀gùn tí n tí a gọ́sán ọkọ́ tèè lọ́wọ́ ẹrú níjọsìn rẹ̀ o èwọ́n tá ń kí yẹn ni tó bá da gbogbo tẹ́ yókùn ọ́ da tí ọ̀ bá da á gbogbo tẹ́ yókùn ní láti bàjẹ́ o gẹ́gẹ́ bó ń tí ọlọ́run bá ti sọ tó fi jẹ́ pé a gbọ́dọ̀ máa sọ ìrun wa nígbà bá fẹ́ sálámà ọ̀pọ̀lọpọ̀ máa sí wókè báyìí assalamu alaikum ọ̀sọ̀nà ara wọn ti ń ṣe bẹ́ẹ̀ náà lójú ayá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam a ti pàpọ̀ rìnrìn ló ń tí ọlọ́run bá níbi ìrun rẹ̀ àwọn olùmọ́ ní pé ìsọ láti pàpàtì níbi ìrún nìkan ní ọlọ́run bá ti ti fún ànẹ́bí bẹ́ẹ̀ tọ́bẹ̀ tí ó lórí irun èyí ti pàpọ̀ ríran mọ́ o ṣùgbọ́n tọ́bá wà lórí irun gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ pátá yóò ma ní máa ń ti pàpọ̀ ríran ìsọ láti pàpàtì adamin karamati nabi sallallahu alaihi wasallam wa min mu'jizatihi wa min ma'rifati annahu nabi láti jẹ́ ká mọ̀ pé lódodo ànábì wa muhammad sallallahu alaihi wasallam ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó rí àwọn tàbí kẹ́ẹ̀tẹ́ tí wọ́n ń síwó ókè tí wọ́n bá fẹ́ sálámà ó kírùn tó ní àéṣì jẹ́ tẹ́ ń síwó ókè bí ìwé ẹṣin ó ti tó yíká sálámà sọ́tún kẹ́ẹ̀tì sálámà sósì eléyìí la gbọ́dọ̀ fi gbọ́ àwọn tí wọ́n máa ń kírun pátápátá pàápàá jùlọ àwọn tó jẹ́ àwọn àgbàlagbà ká máa kíyèsí irun wọn bó wọn ṣe ń ṣe gbogbo alhamdulillah tọ́lọ̀n bá ní kí wọ́n wọ́ yẹjú lẹ́yìn bàtà mú ọlọ́wọ́n ọba tẹ́ dáadáa alhamdulillah rabbil alamin gbogbo àwọn sẹ́ yóò kún àgbẹ̀lọ́n bakọ́lọ́n bakọ́ba kọ́ pàtì wa lórí rẹ̀ ẹjẹ́kùn tó rọlọ́n ẹjẹ́ mójútó àwọn eléyìí dáadáa a sọ̀rọ̀ nípa àlùwọ̀lá lónìí ni a tún máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan mi níjọ́ mi àgbẹ̀lọ́n kọ́lọ́n bakọ́ fi àlùbáríkà sí pépà ń ṣe kọ́ fà àlùbáríkà wọn bá táà ń ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó jẹ́ kálùbá sọ ogún àgbẹ̀ wa ọlọ́dàkùn jẹ́ wọn ó jèrè àwọn tó jáwọn oníṣẹ́ ọwọ́ núwa ọlọ́dàkùn tí wọ́n jèrè àwọn tó jáwọn tó yẹ kí wọ́n jẹ́ sá káràkátà ọlọ́dàkùn bá fèrè sí káràkátà wọn gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ọlọ́nkà síkọ́sí olùbẹ́ẹ̀kà síṣẹ́ wa gbogbo omi tẹ́nìkọ̀ọ́kẹ́ tí wá ti wá jẹ ẹmu tọba jẹ́ pọ́nà halal ní bá wa jẹ́ ọ̀pọ̀ sí tọba jẹ́ pọ́nà ọ̀nà haram ní bá wa yí kó sọ́nà halal kan wá bá fi ìkòkó ẹ̀kọ́ bá fi sí májẹ́ àdá àmúká tó rí jẹ́ o májẹ́ àdá o májẹ́ àdá àmúká tó rí wọ́n o májẹ́ àdá àmúká tó rí náà gbogbo bá jí sáré lókè tá ń sáré lóòdò ọlọ́run dákun àlùjẹ́nà ní ó fi tọrẹ fún wa o dákun fi àlùjẹ́nà fi gbẹ̀yìn wa ní o má jẹ́ awọ́lé má jẹ́ mọ̀lẹ́bí wa wọná má jẹ́ awọ́lé má jẹ́ fámílì wa kẹ́kẹ́ wọná àlùjẹ́nà dákun jẹ́ awọ́ rẹ̀ nílá ìlà ìlọ́lá gbogbo ibi tí ó wá jẹ́ pé ìbànújẹ́ ń bẹ fún ẹni kọ̀ọ̀kan wa ọlọ́dà gba gbé ìbànújẹ́ náà kó bá fi ìbànújẹ́ náà bá fi bá fi ìdùnnú rọ́pò rẹ̀ ẹni tí ń sunkún wa bá pa lẹ́rìn ẹni tí ń tọrọ ọmọ lọ́dọ̀ lọ́nà bá jogún ọmọ fún àwọn tó wà nínú yóò dákun jí wọ́n sọ láyọ̀ àwọn ọmọ ni ó fi jìkẹ́ ẹnì kọ̀ọ̀kan wa àwọn ọmọ wa jí wọ́n jọmọ rẹ jí wọ́n jọmọ tó súnwọ̀n jí wọ́n jọmọ tó lọ́lá ọmọ tó lọ́lá bákan náà ọmọ tó lókìkí ojú ọmọ náà bá ti wọ́n gbogbo àwọn òbí wa àwọn tó ti kúnnú wọn bá ṣàpòjì fún wọn àwọn tó jẹ́ àwọn mùsùlùmí bá ṣàpòjì fún wọn àwọn tí bẹ̀ẹ́nù yà bá múyà kó lórí wọn àwọn tí bẹ̀ẹ́nù kẹ bá ṣàlékún kẹ́ wọn ṣàánú wọn ṣàánú àwa náà ó dákòjá tẹ́rẹ gbogbo bá tí wá ń ṣe ìjọsìn náà dákò má dáa lùwà láyá o èyí tá tí mọ̀ dákòjá mọ̀ ká tó kò lórílẹ̀ ayé èyí tá tí mọ̀ táà wá ń ṣe dákò sana